ọmọdé mẹ́ta ń ṣeré eré o eré ayọ̀ ọmọdé mẹ́ta ń ṣeré eré o eré ayọ̀ ọ̀kan lòun yóò gọ̀pẹ́ eré o eré ayọ̀ ọ̀gọ̀pẹ́ ọ̀gọ̀pẹ́ ọ̀gọ̀pẹ́ eré o eré ayọ̀ ọ̀kan lòun yóò wẹ̀kún eré o èrè ayọ̀ ọ̀wẹ̀kún ọ̀wẹ̀kún ọ̀wẹ̀kún èrè o èrè ayọ̀ ọmọdé mẹ́ta ń ṣeré èrè o èrè ayọ̀ ọ̀kan lóhùn yóò tàfà sọ́run èrè o èrè ayọ̀ ọ̀tàfà ọ̀tàfà ọ̀tàfà èrè o èrè ayọ̀.